wú wú wú wú means swell up wú means swell up kí ló ṣẹlẹ̀ tójú rẹ wú kí ló ṣẹlẹ̀ tí ojú rẹ wú